alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi amara bil islahi bayna zawjayn ọba tí ó pàṣẹ fún àwọn ọkọ àti ìyàwó ìpè ká máa ṣàtúnṣe láàrin ara wa ká má kọ̀ra wa lẹ̀ nítorí àwọn àdánwò kan tí ó bọ́kọ̀ àbí tí ó báyàwó àbáwọn ọmọ àbí àwùjọ islam ọlọ́run ọba aláàyí tó ní ká máa ṣàtúnṣe ká máa fẹ́rí jìnra wa ká máa ṣèfaradà fúnra wa ọba dáadáa ni yóò dá ká dúpẹ́ fọlọ́run ọba lérí bẹ́ẹ̀ wasalaatu wasalaamu ala sayyidina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bù òjíṣẹ́ ọlọ́run anabiwa muhammad wa ala alihi wa asahabi ajma'in káànù ọlọ́run bá gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn ará ilé ẹ̀ ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa ní fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ ìhun náà ni aatharu talaq àwọn àdánwò tí máa ń bá ọkọ àtìyàwó àtàwọn ọmọ wọn àtàwùjọ tọkọ àti ìyàwó bá fira wọn lẹ̀ tán láwọn ti fọ́ọ̀sì ara wọn ọlọ́run bá ọba aláàánú ni ó wá sí káfíra wa lẹ̀ yóò ṣe lẹ́tọ̀ nígbà tí ìṣẹ̀mí bá nira tó di pé ó ti fẹ́ la wàhálà tipa òní ká ó ti fẹ́ la àbọ̀ wa lọ́rùn àtẹ̀fẹ́rẹ́kù bẹ́ẹ̀ na zawjin máa yá mi nínú ẹ̀sìn wa yín kọ́ ọ lẹ̀ yín fi ọ lẹ̀ yín kókó ọ̀lọ́dọ̀ rẹ̀ yín fi ọmọ tá a máa fi ń ṣeré tá máa fi ń sọ̀rọ̀ yẹn aburú ńlá ni o kọ́kọ́ àtìyàwó fira wọn lẹ̀ sáhámọ́ min saham iblis ó jẹ́ ọ̀kan nínú àwọn ọfà ṣàyítọ́ọ̀nì tí máa ń ta máyà tó bá fẹ́ bà tèèyàn jẹ́ tó fẹ́ da tèèyàn rú tó fẹ́ sọ fámìlì yẹn di àwọn fámìlì tí wọ́n padà túká tó fẹ́ bà sẹ̀mí jẹ́ yóò wá tàyàn lọ́fà divorce ló àwọn àtàjọkọ̀ àtìyàwó ká lè wa ká lè faradà ká lè sùúrù pẹ̀lú ara wa ọfà kan nínú ọfà èso ni kọlọmọ tá a mẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tó ti tá a mọ́ kọlọmọ ṣàtúnṣe ọ̀rọ̀ wọn èso ìbílẹ̀ èso yóò máa gbé àwọn ọmọ rẹ̀ dìde pé kán lè da yẹ́rú kán lè ba nǹkan jẹ́ gbogbo aburú tí ń ṣẹlẹ̀ ní ayé nípasẹ̀ ìbílẹ̀ èso ọ̀pọ̀ rẹpẹtẹ èyí tó tóbi jù lẹ́yìn kí àṣetánì kọ́ sọ̀yàn di kèfèrí òun náà ni kọ́ ya ọkọ àti aya lérí àwọn ọ̀rọ̀ tí ò tó nǹkan lérí àwọn nǹkan tí ò nítumọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sì ti ń tẹ̀ mọ́ wa létí ó ní inna ibilisa ó ní sẹ́ẹ̀rí ibilis ọ̀gá àwọn èso yàtọ̀ àwọn arìṣà wà alẹ́mi máa ilé rẹ̀ ti ń gbé aláràṣẹ rẹ̀ ó ti gbé lérí omi lérí omi lọ́wọ́ ọlọ́run nìkan ló sì mọ̀ bẹ́ẹ̀ tó mọ̀ yẹ́ bá gbogbo ògbà ni wọ́n máa gbé àwọn ọmọdé dìde ibi kan lè dá wàhálà alẹ̀ nílé ayé fa àdínáhùn mínú manzilatan a'zamuhum fitna ẹni tí ó tóbi jù lọ́dọ̀ ìbílísù náà àwọn ọmọ rẹ̀ òun náà lẹni tó bá dá fìtínà tó tóbi jù lẹ̀ lérí ilẹ̀ kí wọ́n ní fìtínà náà òun náà ní divorce èso tó bá kó sára ìyàwó tó kó sára ọkọ lérí ọ̀rọ̀ tó tó nǹkan lérí nǹkan tó yẹ kí wọ́n máa ṣe farada táwọn padà wá túká èso yẹn lọ́la sì yẹ orí nínú gbogbo àwọn èso tí wọ́n ṣiṣẹ́ ńjọ́ náà tó bá dọwọ́ ọ̀rọ̀ dẹ gbogbo àwọn àlejànú ni wọ́n lọ lè jíṣẹ́ fún ìbílísù níbi ó jókòó sí wọ́n mọ̀ wá sọ fún wọn pé èmi ṣe báyìí èmi ṣe báyìí gbogbo aburú tí wọ́n bá ṣe pátá ìbílẹ̀ sọ àṣọ fún wọn pé ìwọ orí kankan ṣe má sọ àná àtàṣe à orí kankan ṣe títí tí ọ̀kan fi bọ́ síwájú rẹ̀ tí ó wàá sọ fún ìbílẹ̀ sọ pé má taraktuhu hatta farraqtu baynahu wa bayna murati èmi lẹ́ni ìfọkọ̀ lẹ̀ àwọn méjèèjì mo mú wọn lọ́rùn mọ́lẹ̀ lérí ọ̀rọ̀ tí ò nítumọ̀ lérí nǹkan tó yẹ kán ṣèfaradà mo sì mú wọn mọ́lẹ̀ lérí ọ̀rọ̀ kékeré títí tí ọkọ àtìyàwó tí wọ́n fi túká tí àwọn fi kẹrù ẹ̀ kó lé àbọ̀kọ lọ́jáde kó lé àwọn méjèèjì wọ́n sì túká wọ̀yẹ̀ kúlù èso wa sọ fún àlìjánu yẹ pé nẹ́ẹ̀ma àǹtà a máa ń dà láàrẹ̀ máa ń bí ìwọ ni ọ̀làṣeyọrí lérí ilẹ̀ lẹ́nu nítorí pé èso ti ma àwọn aburú tí wọ́n máa tẹ̀lé dìfọ́ọ̀sì yẹn dìfọ́ọ̀sì aburú kan ni ló tún wá gbé àwọn aburú ńlá kan pọ̀ tí wọ́n máa tẹ̀lé lẹ́yìn ìgbà tí ọkọ àtìyàwó bá ti túká wọ́n fẹ́ra wọn lẹ̀ wọ́n ti túká ọ̀rọ̀ yẹn kéré lẹ́nu àmọ́ àdánwò ńlá ni kọ́lọ́mọ́sá sọ ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ẹ̀yọ́ màá yá mi níbi tí èso palẹ̀ mọ́ àti tú ọkọ àtìyàwó ká ibi ọ palẹ̀ náà dé kódà ó tún dúró lẹ́ni tí ọmọ ara gbogbo àwọn ológun lọ́wọ́ àwọn tá fẹ́ sàsí ọkọ àtìyàwó ọlọ́run bá jẹ́ yóò wáyé pé ẹ máa ṣàdúrà ẹ máa ṣàdé ọlọ́run àwọn àlìjànú kan bẹ tọ́jẹ́ pé àwọn ni àwọn olóògùn máa ń rán wípé kí ọkọ àtìyàwó kan fẹ́ra wọn lẹ̀ ọlọ́wọ́n bá ní fayata'allamuna minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi Suratul Baqara àyà oh wọn òòtù ọlọ́run ti sọ fún wa wípé nígbà míì àlìjànú ni wọ́n fi ń ya ọkọ àtàyà ká má ya ọkọ àtàyà lọ́lọ́wọ́n bá aláàfin gbé àyà yìí wáyé pé àdúrà nìkan mójútó ká máa ṣàtìkáàrùn torí èṣù èèyàn bí èṣù èṣù bí èèyàn èṣù nínú àṣeyọrí rẹ̀ láyé òun náà ni bọ́kọ àtìyàwó sì fira wọn lẹ̀ nítorí àwọn àdánwò tí máa ń tẹ̀yìn wa omi ní àsáàrí tọ́lá ìbádàlá èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àdánwò tí máa ń bọ́ ọkọ àtìyàwó tó bá túká márùndún nafsi òun náà ni pé ẹ̀mí wọn máa sàárẹ̀ ọkàn wọn máa sàárẹ̀ àtọkọ àtìyàwó ẹ̀mí wọn fún pinpin ilé ayé ó sùn wọn kọ́dà bówó ń bẹ lọ́wọ́ wọn gbẹ́ngbẹ́lẹ́ aládùn nínú ẹ̀mí wọn òun ní gbádùn lẹ́yìn náà mọ́rọ̀dọ̀ ọdún òòlù lẹ́yìn náà tẹ́ẹ̀mí bá ti di pé ń ronú ti ń banújẹ́ olólùfẹ́ rẹ̀ wọ́n ti túká àwọn tí wọ́n fẹ́ràn ara wọn jù wọ́n ti wá kórìíra ara wọn kọjá bí wọ́n ṣe fẹ́ràn ara wọn látara bẹ́ẹ̀ àwọn méjèèjì ni wọ́n máa wá bàjẹ́ wọ́n wá kórìíra ara wọn wọ́n bínú síra wọn ìbínú yẹ̀yẹ́ wàá fa kí wọ́n máa ronú látara ronú ẹ̀jẹ̀ ọmọ wa ru wọn ní lọ́rùn sùn dáadáa wọn ní gbádùn ayé ma mọ́kọ̀ọ́kọ́ lẹ̀ mọ́kọ̀ọ́yàwó lẹ̀ àrùn ẹ̀mí ni o hypertension ibi tó sọdún sí nìyẹn èyàn máa yá mi nínú ẹ̀sìn wa ìdíyàwó àwòláàd àwọn ọmọ ńkọ́ àwọn ọmọ dìdàkudà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n dìdàkudà tí wọ́n yàyà kuyà láwùjọ lẹ́nu tẹ́ ẹ bá wà di wọn àwọn tó pọ̀ nù wọn àwọn tí ìyá wọn ti fi wọn lẹ̀ tí bàbá wọn ti dà wọn lẹ̀ tí wọ́n ti túká láàrin ara wọn ni. bọ́ba kọ́ ma lọ yọ ọmọ kọ́ ma ká bàbá òun ráyè mójútó ma tọ́ba fọ́ máa lẹ̀ bàbá ó jáde lọ bí iṣẹ́ ìyá tí ó àwọn ọmọ yọ padà wá di ọmọ àwùjọ wọn wá dọ̀daràn tọba fi kọjọ ọ̀la rẹ̀ ó bàjẹ́ lára àwọn ọmọ rẹ̀ wọn kọ ìyàwó má kọ́kọ́ lẹ̀ o nínú àwọn àdánwò tí máa ń bẹ ni tọba kọ́kọ́ lẹ̀ tọba kọ ìyàwó lẹ̀ òun náà ni pé òun níláyè mójútó àwọn ọmọ yẹn bàbá nìkan ò lè mójútó ma ìyá nìkan ò lè mójútó ma ẹ bá ti wá yà lọ́tọ̀ọ̀tọ̀ ẹnìkan ló kù tí ọmọ mójútó àwọn ọmọ ẹ̀yin méjì mójútó wọn gan wọn ò tí yàn ká tó wá pín ẹnìkan ti sá lọ má bọ̀jọ̀ ọ̀la rẹ̀ jẹ́ ọmọ rẹ̀ náà lọ́jọ́ ọ̀la rẹ̀ o àsìkò tó bá dàgbà ọmọ yẹn náà lọ́ọ́ máa jẹ tó bá ti fọmọ yẹn lè fáwùjọ tí ìyá rẹ̀ ti jáde nílé àbí fúnra rẹ̀ ló kó jáde nílé fún wa ó fi wọn lẹ̀ àdáwọn ńlá ni o lẹ́yìn náà obìnrin tó tá a sọ fún pé ọmọ tó lóun náà látara àwọn nǹkan tí ò ní tó máa kankan nígbà jáde ní tán sọ ní sanwó lé owó lẹ̀ owó omi gbogbo àwọn ìnáwó yìí yóò wá wà lọ́rùn títì ẹ̀ ìwọ lọ́mọ wa dààmú ọmọ ṣiṣẹ́ iṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ ọmọ dààmú láti rówó ọ̀sánwó ná ọ̀sánwó oúnjẹ ọ̀sánwó skul ọ̀sánwó akólẹ̀ ọ̀sánwó development àdúgbò ọ̀sánwó nepa wá gbogbo àwọn wàhálà yìí lọ́rùn rẹ̀ ọ wà tó àwọn ọmọ yìí tí wọ́n lọ skul tún ti parí léwe wọ́n lọ lẹ́kẹ́ wọ́n lọ madrasa ìgbà tó bá fi ní ọ̀fẹ́ ṣiṣẹ́ tó fi rí gbogbo àwọn ànáwó yìí yanjú àláfíà rẹ̀ ti tán ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa ẹ̀já fìdí málé ẹ má jẹ́ àmà wò ta gbogbo ilé náà ni wọ́n ti ń rọ́jú ni wọ́n ti ń sùn farada ẹ wá lọ lè mọ̀ ní obìnrin wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin nǹkan bẹ́ǹsì àwọn ọkùnrin lásán ni wọ́n ń yẹ sí bàbá ọmọ àwọn gan wọn fẹ́ kẹ́ ẹ sọ pé ẹ̀ fáwọn ọmọ kán wá fi yín lẹ̀ tọmọtọmọ kẹ́ ẹ wá wọ wàhálà pẹ̀lú àwọn ọmọ lérí ìnáwó òun máa wá ṣèbàájì yọmọ lọ yọmọ bọ́ntì ẹ̀ kò sí ìnáwó kankan lọ́rùn ẹ̀ máa ọ̀pọ̀ ọkùnrin mi bẹ tọ́jẹ́ pé divorce gan-an ní wù kọ́ lọ́ọ̀fẹ́ wọn mọ́ kó lè bá wọ wàhálà yọ̀wá yọwọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ àtọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ gbogbo tá à ń sọ yìí gbogbo ẹ̀ láti rí láwùjọ wa nínú àwọn àdáwò tí báyà tí yìnbá ṣe divorce òun náà ni pé bàbá ń gbà mí yóò gbìn ìkórìíra ìyá sí àwọn ọmọ nú àbí kí ìyá kó gbìn ìkórìíra bàbá sáwọn ọmọ nú àwọn ọmọ yìí wọ́n wá kórìíra bàbá wọn àbí ìyá wọn wọ́n wá fẹ́rí gbá wọ́n wá dẹni tó ṣe bàbá wọn àti ìyá wọn àdánwò wà bá nínú àwọn àdánwò òun náà ni pé bọ́bá kọ̀ọ̀kan lẹ́sìn sọ́ra àwọn kan bẹ tí wọ́n ń bẹ́ ń gbòòrò rẹpẹtẹ tí wọ́n rọ́kọ̀ òun náà tún dára wọn ọkọ wọn bí ojú ọkọ wọn bí ojú máa ṣe fàlàdà máa ṣe fàlàdà sórí àwọn tó ń wọn tàwọn tí wọn lọ́kọ yẹn wọ́n sunkún lóru inú wọn bàjẹ́ òun náà má tún dára wọn ìta ọ̀dà inú ilé lọ́dà àti rọ́kọ̀ ìmọ̀ nira fọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tó lóun fọkọ́ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó lóun fi ìyàwó náà lẹ̀ àwọn yẹn máa wá bẹ̀rù rẹ̀ wípé àmọ́ tí ó ṣe tí ìyàwó tọ̀hún fi sá fún ẹ̀rọ máa bà àwọn èèyàn láti fẹ́ látara bẹ́ẹ̀ yọ wá pẹ́pẹ́pẹ́ kó tó rọkọ àbí kó tó rí yàwó. wọ́n arákùnrin ta ni oṣù sùúrù wà lọ́lẹ̀ mà tí arábìnrin yẹn tó bá kọ́ ọmọ rẹ̀ lọ sórí ibi tí ń lọ ọmọ kọ̀wá dídá kí nìrọ̀ máa bàjẹ́ nítorí pé ó yẹ kó ṣe farada kó lè mójútó máa rẹ̀ ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ṣe ni wàláhì ìbíyàwó bá kọ́lẹ̀ tó kọ́ máa lọ ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún ó lè má rí àwọn ọmọ yẹn yóò máa wá wọn máa ká yóò máa wá wọn máa rẹ̀ ká lẹ́yìn náà àtìyàwó tí èyí ẹjọ pàdé school ẹjọ pàdé tí wọn ti graduation ẹjọ pàdé níjọ́ tí n bá ṣe yàwó ẹjọ pàdé níjọ́ tí n bá ṣe lé ẹjọ pàdé níjọ́ tó náà bá ṣe máa yàwó anyị bá kọ́lé tẹ́ ìjọ pàdé inú létí ń sí. ẹ̀yin bẹ̀rẹ̀ mọ̀ pé okùn kan ti so yín pọ̀ tọ́jú pé okùn yẹn ò lè já títí ayé ẹ wá gbọ́ obìnrin tó bá ṣàbòsí lọ́kùnrin ẹ̀bí lóbìnrin yóò jìyà ẹni bá ṣàbòsí tó bá dé pé ọkọ lọ́wọ́ ṣàbòsí ọlọ́wọ́ dá o nílé ayé ń bí yóò wá jẹ́ ìyà lọ tó bá dé pé ìyàwó ló bá ṣàbòsí ọlọ́wọ́ dá o nílé ayé ń bí yóò ṣe wá jìyà lọ àfi tọ́lọ́ bá fẹ́rí jì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lé ní àwọn yóò máa sá fún wọn fáwọn olè fẹ́ wọn kí wọn nítorí àwọn ọmọ rẹpẹtẹ ó ti bímọ dèfọ́sí kó wọn wá fẹ́ kó wọn tún fẹ́ àwọn ọmọ mẹ́rin ọmọ ọlọ́mọ èèyàn mélòó ló lè ṣe látara àwọn ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́fẹ́ yóò wá di dálé mùsùlùmí lè bàbá yẹn ẹ̀yọ́ ma yá mi nílé ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ àwọn adébọ̀sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílò rí pé àmọ́ tó ṣe fọ́kọ rẹ̀ fi ti jáde kọ́mọ̀ jẹ́ pé ìmọ̀ tó hàn yẹn ìyókù lọ́fẹ́ hàn òun náà bọ́dọ̀ bá wá rí báyìí yóò dá kó fìdí bàbá ọmọ yóò máa wá pe àwọn ọmọ ẹ̀ bóun fẹ́ bá wọn sọ̀rọ̀ ìwà àti ẹ̀ náà ẹ̀ tún máa sọ̀rọ̀ lérí ìlọsíwájú àwọn ọmọ ọkọ yìí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yóò máa wá bínú pé kí ló dé tó ń bá ọkọ rẹ̀ àná sọ̀rọ̀ nítorí sì mú yín jọ sọ̀rọ̀ òun náà lọ́mọ tó ti dà yín pọ̀ bọ́ọ̀ bá wá rọra ìwà àtọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ra yín gan ẹ̀ tún wá kọ́ra yín lẹ̀ aburúkọ rẹpẹtẹ àsìkò kò jáde sọ gbogbo ẹ̀ tán Islam ọ̀sẹ̀ lẹ́tọ̀ tí márìjì ọkọ fẹ́ pa ọ́ ìyàwó fẹ́ pa ọ́ wọn ni ẹ̀túká nítorí pé dìfọ́ọ̀sì ń bẹ̀ yẹn ọ̀fẹ́ jẹ́ àbáyọ kẹ́ má bàa kú lẹ́yìn náà àbí obìnrin kórìíra ọkọ rẹ̀ ní ìkórìíra tí ò lágbára àti fi mára mọ́ tọ́jẹ́ pé kò ní lè ṣe dáadáa sí mọ́látara kí kórìíra tó kórìíra rẹ̀ dẹ́midẹ́mi irú ẹni báyìí wọn ni kó béèrè tọ́láka kọ́ máa lọ lè sinmi ọkùnrin ò lágbára mọ́ láti lè báyàwó ìlàsìkò kò ságbára mọ́ rárá obìnrin òun sì ní bùkátà sí ẹ̀rú sì ń bà kọ́ mọ̀sẹ̀ wọn ni ó lè yọ̀ǹda wọn ni kò lè bí mama wọn sì ti wádìí pẹ̀lú pẹ̀lú máa jinlẹ̀ arábìnrin yẹn ó lè kú ọlọ́dọ̀ rẹ̀ nítorí òun lẹ́tọ̀ọ́ láti bímọ àmọ́ tó wá dé gómìnrin ni òbí mama lè fẹ́ lómi pé bímọ fún yàn tí wàá ọkọ láyà àárẹ̀ pé tọ́ba ti kú ọlọ́dọ̀ yàwó tọ́ba sì ènìyàn bọ̀ wọn náà méjèèjì mo lè fẹ́ra wọn lẹ̀ ọkọ ya wèrè àbí ìyàwó ya wèrè tí mo bá lè nífaradà mo lè fẹ́ra wọn lẹ̀ ọkọ lọ́wọ́n sẹ̀ islam àbí ìyàwó lọ́wọ́n sẹ̀ islam mo lè fẹ́ra wọn lẹ̀ tó bá jẹ́ pé àwọn kan tẹ̀sìn sọ pé alẹ́ torí ẹ̀fẹ́ra wa lẹ̀ làbá torí ẹ̀fẹ́ra wa lẹ̀ ànídìyà láyé ànídìyà lọ́run ọlọ́ni wà ń yàtọ̀ fọ́rọ̀ kọ́ yókè ní lọ́hùn kúlà min látara pé àdánwò ló bá wọn kì í ṣe pé wọ́n fẹ́ẹ́ fẹ́ra wọn lẹ̀ bẹ́ẹ̀ òun ọ̀rọ̀ àwọn méjèèjì lọ́rọ̀ ibi tí wọ́n bá wà òun sì gbọ́rọ̀ wọn sí rọ̀ kọ́nà wọn bá alákòóso níbi aburú divorce wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.